pélé bá tó lọ táwọn èèyàn kan sì ń pọ̀ ṣẹ̀ṣẹ̀ tàbí tí wọn ò tiẹ̀ mọ̀ wípé iléyà ẹ̀tọ́ òkè là á ṣe sí i. à ń jà nítorí ọjà ọjà ní wíìs dáta láriwo àti sọ lọ́pọ̀ ìgbà àti sọ láìmọye ìgbà kí n mọ̀ dewúrẹ́ wọlé tí ọ̀kágò àkàtí wọn pé wọ́n mú so àgùntàn tó wọlé tí tí wọ́n mú dẹran àmúpaléyà iléyà ń bọ̀ wọn ò ní mú apá bí ẹran. sọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ àjàó àrò agbègbè pa sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi. bẹ́ẹ̀ gbàgbé nípa olóyè Sunday Igboho ọ̀rọ̀ tí ń jà nílẹ̀ rìn ọ̀rọ̀ tó mú mú láyà ìwọ̀nba nínú ìran Yorùbá torí tá a bá sọ wípé gbogbo wa tàbí ọ̀pọ̀ nínú wa à ń tanra wa ni àwọn èèyàn kan wà ní kọ̀rọ̀ tí wọ́n ń yín mú sí a àwọn kan ń bẹ ń kọ̀rọ̀ tí wọ́n ń pọ́lọ̀ ń mú wa àwọn èèyàn kan ń bẹ ń kọ̀rọ̀ tí wọ́n gbé àwò bẹ́ẹ̀ sì gbégbà ṣùgbọ́n Ọlọ́run jẹ̀dá lọ ẹ kú yín sẹ́ẹ̀ gbàgbé mo sì rẹ́kọ̀dù kan gbà kan fọlọ́yè Sunday Igboho à ń sẹ́ gbàgbé nígbà tí October 1 ń bọ̀ lọ́nà ní last year èmi àkàndá sọ̀rọ̀ mo ṣe rẹ́kọ̀dù fún olóyè Sunday Igboho ó ní nǹkan tẹ́ ẹ sọ́ngbà náà n tí mo sọ ó ń ṣe àbí ọ̀sẹ̀ mélòó nínú yín ńlọ jáde èmi sì mo tún jù ú sí pé mélòó nínú yín ńlọ jáde ẹjá gbọ́ díẹ̀ kínkínní nínú eléyìí in conjunction with agri. Three bedroom bungalow at fifteen million naira. Slot Bega Bus. Láfíà àtìrẹ́pọ̀ káàkiri. Pípèsè sí iye tó pọ̀ tàbí kéré. Yorùbá ẹ jẹ́ ká pamọ́ ká má bà á ni. Fúlàní ti fẹ́ gbalẹ̀ ẹ wá Yorùbá jí ẹ má sùn o. Yorùbá ẹ jẹ́ ká pamọ́ ká má bà ẹlẹ́rú ni fúlàní ti fẹ́ balẹ̀ wá yorùbá ni ẹ má sùn o. bàbá rẹ̀ ni alágbára Yorùbá dìde kọ́mọ yé má lè sóyà o jẹ́ ká pamọ́ pọ̀ ká má bà á dẹrù ti fẹ́ balẹ̀ wá yorùbá nìyẹn. ìkan lélẹ́yìn nínú orin tá a ṣe ń gbà náà lórí ọ̀rọ̀ ọ̀ràn yorùbá lórí ọ̀rọ̀ àkọlù tí ń kọ́ lù wá lójoojúmọ́ sẹ́ẹ̀ gbàgbé mo tún ṣe ẹyọ kan tí mo pè ní Sunday Igboho Tafa Adéoyè tuntun yorùbá ló ń bà mí lẹ́rù ẹnu tó fi ń sọ pàdé gùn Na fi ń pàdé òtún gan mọ́ o. báwo ló ṣe rí báyìí ìran Yorùbá tá a pàdé gún sáà ìsọpàdé ògún. Àkàndá alúrọ̀. tó di pé wọ́n wọnú ọ̀rọ̀ tí mo bá wá gan ẹ jẹ́ kí n sáré yà briefly sínú ọ̀rọ̀ méjì kan máa kàn brief ẹ̀ pápá pani. ẹ ṣàwọ̀rẹ̀ wò ó. mo ti máa ń sọ tẹ́lẹ̀ rí pé ẹ mọ́ kó ojú ògbó dé àfèrè bùjókòó ẹnu sàǹsọ̀fọ̀ ìyẹn ka ilé ẹ̀rín wọ̀ pálábọ̀ tí èbó bọ́ bá fọ́ onígbàǹsọ kankan ò lè rí sọ. bákan náà ni màmá dásà wípé bí baba aláwo bá ti kú ó kó tó ń tọpọn fáì. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa ẹnìkan tí gbogbo wa ti ń kí ta ti ń yìn lánàá wọ́n lògbà nígbà náà gbogbo wa la fẹ́ràn rẹ̀ gbogbo wa la máa gbé ah, olówó tí ń fowó sànú bíi tiẹ̀ ò tún sí mọ́ gbogbo wa la ń fọlá tiẹ̀ tọrọ bẹ́ẹ̀ bá gbé sí ṣọ́ọ̀ṣì one million naira ni ó fún yín bẹ́ẹ̀ pé sásàlátù one million naira ni ó fún yín bẹ́ẹ̀ fẹ́ lọ́ǹchì ìwé owó tí yóò fún yín bẹ̀rẹ̀ láti one million naira. àtúnwá fẹ́ràn ẹ̀ débi pé ètò ìdìbò fẹ́ wáyé lórílẹ̀‐èdè yìí ẹni tí ò dìbò rí ó dìbò ẹni tí ò lè rìn ní kí wọ́n gbé ń kọ́kọ́ lọ́rùn wọ́n dìbò fún Mashood olóyè Mashood kásìmọ̀ wò ó Ọláwálé Abíọ́lá ọkọ̀ Simbiat ọkọ̀ Kudirat wọ́n annul election. election wọn ò fún ní mandate ẹ̀ lẹ́yìn ẹ̀ ló gbìyànjú farasoko sílẹ̀ òkèèrè ìran Yorùbá wọn wá pé máa bọ̀ nílé darí kò sí tí ó ṣẹlẹ̀ ìyàní ó dìgbì ara rẹ̀ tọ́ rẹ níṣẹ́ a wà lẹ́yìn rẹ̀ bíi ké olóògbé Moshood kásìmọ̀ wọ Láwálé Abíọ́lá bá wálé wọ́n ní kó dìgbì ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà táwọn èèyàn dìbò yàn yorùbá ló ní máa jó lọ mọ̀ wẹ̀yìn rẹ ìran yorùbá ní sọ̀rọ̀ lálẹ́ tí yípadà kílẹ̀ wò tó mọ́ tí wọn ò sì ní sọ fún ọ ìran yorùbá ní réwu tí ń bọ̀ dẹ̀dẹ̀ lórí ẹni tí wọ́n sọ wípé àwọn ń súnmọ́ àwọn ń jẹ lábẹ́ ẹ̀ àwọn fẹ́ràn tàbí tó fẹ́ràn àwọn ṣùgbọ́n tí wọn ò ní sọ fún pé wù ń bọ̀ pé bá wọn léèrè pé wáyé wàá sọ̀rọ̀ wọn ni àtàlọ́wàá mọ̀ pé olúwa rẹ̀ bá sọ fún un kó má jẹ́ wípé orí olúwa rẹ̀ ní kíní ọ̀hún padà sọlẹ̀ sí kọ́rọ̀ mọ́ wa di ẹ̀ńtọ́ rẹ̀ rù ẹlẹ́rù lérí tọ́fà tiẹ̀ lọ́wọ́ wọ́n ní wọ́n ní tàǹpẹ́pẹ́ gbèjà ẹ̀yìn mọ̀jàrí ó yẹ kó ná orí ó kó ná ọmọ ìran yorùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ èmi àkàndá ṣèwádìí yorùbá dáadáa mo sì rí mọ̀mọ́ yín dáadáa ìdí pàtàkì nu tí mi ò fi wọ̀rẹ́ tàbí tí mi ò fi lọ́rẹ́ because tí n bá sọ̀rẹ́ rẹ lónìí wọ́n dọ̀tá rẹ lọ́la ò torí wọ́n sọ tí ò dùn mọ́ nú lọ́la èmi kì í sọ tí yóò dùn mọ́ èèyàn nú bí nǹkan bá ṣe rí lọ́dọ̀ mi ni mo ṣe wí ẹni tí mo sọ sí ibi tí yóò balẹ̀ sí ọkàn mi mọ́ bí yóò ṣe rí lára onítọ̀ ń wò gún mi ọ̀tẹ̀ lọ́rùn o kò tẹ́ lọ́rùn o àdùnkìá ó bá lára mu kò bá lára mu kò gún mi lọ́wọ́ kò gún mi lẹ́sẹ̀ torí pé òye yé mi pé ilé ayé tá a wà yìí ayé irọ́ ayé asán ayé òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ayé òmúlẹ̀mófo ayé tá a mú nǹkan kan wá tá a sì ní di nǹkan kan dání lọ́ngbà tá a bá ń lọ òye yé mi pé nǹkan mẹ́ta tàbí ìṣẹ̀dá mẹ́ta lọ́yẹ̀ ká tẹ́ lọ́rùn ẹni àkọ́kọ́ òun náà lọ́lọ́run aṣẹ̀dá tó dá gbogbo wa gbogbo tá a máa ṣe lójoojúmọ́ ó yẹ kó máa ọlọ́run lọ́rùn ni ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ dojúmọ́ là ń ṣẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ dojúmọ́ là ń ṣẹ̀. dojúmọ́ là ń dẹ́sẹ̀ sí ọlọ́run tá a pè ní arínúròde olùmọ̀ràn ọkàn ẹlẹ́dàá gbogbo wa ọba tó dá tayé tọ̀run ọba tó dá gbogbo tí ń mí àtàìmí pátá ọba tá a mọ bí tó fi ààfin rẹ̀ sí gangan ọba tá a mọ ru oúnjẹ tí jẹ àmọ́ru aṣọ tí ó fẹ́ràn láti máa wọ̀ ọ̀yà tẹ́lọ́rùn ṣùgbọ́n mo láǹfààní àti sọ wípé àti ọlọ́run lọ́rùn ìwé mímọ́ bíbélì jago yé wa wípé gbogbo dídára wa ó dàbí àkísà ẹlẹ́gbin níwájú ọlọ́run that means àlè tẹ́ ọlọ́run lọ́rùn ẹnì kejì tó tún yẹ ká tẹ́ lọ́rùn òun náà nìṣẹ̀dá èèyàn tí ọlọ́run tọ́dá látọwọ́ ara rẹ̀ tabawo dáadáa ó yá tẹ̀yàn lọ́rùn ṣùgbọ́n tàgbà tàbá tún wá wò ó á tún wá wo ọ̀rọ̀ àgbà tó ní ẹni tó ń gúnyán bọ́ọ̀lù yọ lọ́tà aṣiwèrè tí ń sọ̀kú sọ́jà yọ lọ́rẹ̀ẹ́ ìlú dòdún nílé ayé ń tọkọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ sọ́mọ ẹlòmíì which means ẹni tó rò ó nínú àpò ìṣúra rẹ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ́fà yìí àwọn èèyàn nìyà ń jẹ ẹ̀hún madam èwo ni ó fẹ́ lọ ilé ìwé nínú àwọn ọmọ yín ah, agbára ọlọ́wọ́ gbélé èwo ló ṣiṣẹ́ tó fẹ́ ṣe freedom bẹ̀ kí ni iṣẹ́ rẹ̀ èló ni ọ̀nà gbà agbára ọlọ́wọ́ gbélé yìí ah, oh god kí lẹ́yìn ọmọ ajẹ báyìí àárọ̀ bàtọ̀ kọ̀ bàtà àjẹsà ẹ máa jẹun lẹ́nu ọ̀nà lé mi láràárọ̀ àti tó wá gbolópò pé ọwọ ah, kí mo tún fẹ́ láyé bìlọ́ní ànímí tìlọ́ní ànímí kí n máa bọ́ wọn lójoojúmọ́ owó yìí ò lè tán jẹ̀ǹsì fáwọn aláìní tí sì ń bọ́ wọn. báwọn tí ń wá ọ̀bá ro àròpadà àwọn kan tí ń rí wọn ni wọ́n máa pè wọ́n sí kọ̀rọ̀ pé ah, ẹ̀ ń jẹ kádàrá yẹn ẹlẹ́rìn jẹun nílé olówó ṣé ẹ mọ iye èèyàn tó fi so oògùn owó ẹni ẹlẹ́ni ọ̀mọ̀ sẹ́sò. So iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́mọ̀ ṣe débi lọ́mọ̀ fi bùkún sórí iṣẹ́ ẹ̀ ẹ yóò sì tún pè wọ́n kọ̀rọ̀ ah, hmm, ẹlòmínú yóò fi dògo ẹ̀tàn ẹ̀ ní mọ̀ ògo yín lẹ́ ń jẹ́ ah, òótọ́ ni o àwọn òró débẹ̀ lóòótọ́ níbo ni ti ń rówó pamọ́ lójoojúmọ́ tí ń rò mọ̀là lójoojúmọ́ yóò sanwó àwọn aláṣẹ tí ìsìnkú à ń ṣiṣẹ́ kan fún èmi ọ̀lọ́bẹ̀ mọ́ o wọ́n sì máa rojọ́ rẹ̀ ládùúgbò àti lọ́nà jíjìn aṣíwèrè tẹ̀ wá ní sọ̀kú sọ́jà òun ó sì tún wá lọ́rẹ̀ẹ́ Kennedy níbi títí ń sọ̀kú lu àwọn kan làwọn kan ó ti máa pè é pé ọwọ́ akọrin kọ́ wá jó fáwọn lélẹ́yìí tó túmọ̀ sí wípé ìlú gángan láyé that means àlétẹ̀yàn lọ́rùn ẹnì kẹta tọ́yà tẹ́ lọ́rùn òun náà nìwọ gangan fúnra lára rẹ òun náà lèmi fúnra mi ó yẹ kí n tẹ́ ara mi lọ́rùn fá mo wá rí i pé méjì ìtàkọ́kọ́ òun kò ní ṣe tẹ́ lọ́rùn àlítẹ́ ọlọ́run lọ́rùn àlítẹ́ èèyàn lọ́rùn ṣùgbọ́n mo fẹ́ tẹ́ ara mi lọ́rùn n ló fi jẹ́ pé gbogbo tí mo bá ṣe pátápátá lórí ètò n tó ni kì í ṣe ìtàwọn èèyàn ní kí n sọ. So mi bá ní interest nínú àti sọ̀rọ̀ nípa nǹkan kan tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti sọ fún mi mi ò ní sọ mọ́ nǹkan sẹ́yìn tẹ́lẹ̀ fi wá jókòó bì kan pé ah, mi mo ní kó ṣe yẹn létò ń lọ jẹ́ kó sọ̀rọ̀ nípa ìwà mi tí mo ti send message sí lélẹ́yìí pápápá nítorí àkókò olóyè Moshood kásìmọ̀ wọ Láwálé Abíọ́lá ó ti kú látọdún 1998 àbí. yàtọ̀ sí pé bọ́lọ́dẹ òkú ojúde rẹ̀ ò ní wúgbẹ́gi ilé tí èrò máa ń wọ́ ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti di ilé tí èrò máa ń dá ń bẹ̀ báyìí ṣé gbàgbé bákan náà nílé olóyè Sunday tí àjọ DSS lọ kọlù èrò àmọ́ wọ́n bẹ̀ tẹ́lẹ̀ báwọn kan ṣe ń jáde làwọn kan wọlé nísìnyí ṣé báyìí ló ṣe rí mọ́ àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì òní wípé olówó ti fowó sàánú la máa bíọ́lá sí àwa tiẹ̀ mọ́ dásà kan gbà kan wípé níbi tí Abíọ́lá lówó dé bí àgbàná bá wọnú owó ẹ̀ yóò jẹ yóò mu yóò lúwẹ̀ẹ́ fúnra àgbàná ni ó tún jáde padà òye òye ayé òye wa pé bí babaláwo bá ti kú ó kù tó ń tọpọn fáì lónìí lẹ́yìn ọdún gbọ́rọ́ tólóògbé MKO Abiola ti dára lẹ̀ kọ́lọ́ǹgọ́ bá wa dẹlẹ̀ fẹ́yàn re àwọn mọ̀lẹ́bí ẹ̀ ò ní sinmi látọjọ́ tí wọ́n ti pa títí dòní. one ogún tólóògbé fi kó dùn kó pọ̀ kó pẹ́ gbogbo ẹbí kìí fi kálẹ̀ nu ogún tó lóògbé fi ilẹ̀ wọn ò tí ì pin tàbí ọwọ́ àwọn èèyàn kan lọ́ bọ́ sí àwọn tó kù wọn wá fárígá báyìí ìyẹn kọ́ ló interest mi o n tó interest mi ni wípé wọn ò rí àwọn àgbààgbà kankan nínú ìdílé Abíọ́lá lábẹ́òkúta. La wọn ò rí àwọn bàbá tó ṣẹ́kù àwọn màmá tó ṣẹ́kù àwọn baálé ilé àwọn mágàjì ilé àwọn baálé àdúgbò wọn ò kóra wọn lọ síwájú aláké tàbẹ́ òkúta bó bá sì jẹ́ àgùrá àti gbàgùrá ni bó bá jẹ́ olówó ni bó bá jẹ́ ọ̀sìnlẹ̀ òkè ọ̀nà ni ni wọ́n fọ́ọ̀lù sí wọn lọ wọ́n wá kọ lẹ́tà sí Muhammadu Buhari la fi pé ọlọ́mọdé ń ò ní jẹ́ǹjẹ́ ọ̀tá mi ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n kọ́ ọ̀rọ̀ omugan ni ọ̀rẹ́ rẹ ló ń jẹ́ ńlé ni o bọ́ọ̀rẹ́ rẹ ọ̀bá ló ń jẹ́ ńlé tìdùnnú tìdùnnú ló fi jẹ́ǹjẹ́ ọ̀tá rẹ ọlọ́mọdé ajẹ́ o làwí o ìsèpè mi mi ò lè jẹ́ǹjẹ́ ọ̀tá mi láéláé ah, ọ̀rẹ́ rẹ ló ń jẹ́ ńlé ni fá bí ọ̀bá ló ń jẹ́ ńlé èèyàn fi èèyàn kan lẹ̀kùn ọ̀tá ẹ o ẹ ẹ má bínú o pé mo disturb yín àwọn ọmọ yìí ni wọn ò tíì nǹkan kan látàárọ̀ oorun sì kọ̀kọ̀ wá ẹ̀rín gàrí dẹ̀ ń lé ẹ̀ bá ń fún wọn kí wọ́n kàn fi gbómi mu lásán náà ni ìyọ́ jẹ́njẹ́ ọ̀tẹ́ o. wọ́n kọ lẹ́tà sí Buhari kọ́ wa bá wọn pín gún wọ́n kọ lẹ́tà sí àjọ DSS wọ́n kọ lẹ́tà sí inspector general police wọ́n kọ lẹ́tà sí àjọ ICPC alága wọn wọn kọ lẹ́tà sí alága EFCC àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tẹ mọ̀ wípé ọmọdé ọmọlé olódì lọ́kàn tiwọn ibi tí wọ́n ti lè rójú tù sí nìyẹn ṣùgbọ́n ẹjẹ́ abèrè lọ́wọ́ ara wa ǹjẹ́ solution bẹ́ẹ̀ no ṣùgbọ́n àwọn Yorùbá fẹ́ràn láti máa fẹ̀dí ara wa ta ilé ọ̀tá wa làárì ń tẹ́ni sí. nígbà ìṣòro kékeré bá yọjú ọ̀tá wa láwàá sọ̀dọ̀ lórí ọ̀rẹ́ àti gbàgbé ibi tí wọ́n ṣe fún wa. oore kí lajagun fẹ̀yìntì Muhammadu Buhari oore kí nípa ẹ̀ ṣe fẹ́ pọ̀n tó ibi mọ tán tó iṣọ́ nípa gbèmí oore kí ló sá ṣe fábùkẹ́ o tó bímọ tán tó ló sá gbèmí lòun ẹ̀ sọ́kọ rẹ̀ ẹ̀ lè pé. Hmm. ajagun muhammadu buhari ọ̀họ́nà bàbá wọn wó dáwọ́ hẹ́ẹ̀bù kọ́ wà láyé kí wọ́n máa họ́nà rẹ̀ lọ́dà ni àbí bó ṣe kú tí wọ́n wá họ́nà rẹ̀ ní họ́nà èké ìwọ ẹ̀ lọ́sàn ni o píìkì ẹ̀kọ́ díẹ̀ nípa ilé ayé wípé ayé ọ̀lọ́ àwọn tí ń sá tẹ̀lé èèyàn lẹ́yìn bí nǹkan bá yí bèrè wọn a máa padà lẹ́yìn ẹni o ẹ̀yẹn bọ́ sáàrin ìgboro kẹ́ ẹ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò díẹ̀ lẹ́nu àwọn èèyàn nípa olóyè Sunday Igboho ẹni tí mi àtẹ̀yìn mọ̀ sí. Si ní ajàfẹ́tọ̀ ọmọnìyàn ẹni tí ó fẹ́ kí ìyá ọjọ́ ọmọlàkejì rẹ̀ tí ó fẹ́ kí ìṣẹ́ ọsẹ́ ọmọlàkejì rẹ̀ èmi àkàndá wí ń gbà náà wípé àwa tá ń béèrè fún Yorùbá nation minority ni wá ẹ e e. kó tiẹ̀ kẹ lọ gbá àwọn nǹkan tí mo ti sọ sẹ́yìn now tẹ́ǹkì Abíọ́lá tí mo fẹ́ yà briefly mo ti débẹ̀ mo ti kó ń bẹ̀ eléyìí tó jẹ́ kejì pápápá náà ni ó ní lórí ìkọlù tó wáyé ní Ìbàràpá lọ́jọ́ Jímọ̀ nígbà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ àní bọ́ bá dọ́dọ̀ ìjọba ìjọba ò yí síbòmíì lánàá lè àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n fọ̀rọ̀ síta. Si kẹ́ni tí wọ́n sọ wọ́n ní smuggler làwọn èèyàn wọn kọlù kò kí ń ṣe àwọn aráàlú wọ́n ní three customs àti sọ́jà kan ló farapa níbi tí wọ́n ti kọ lu àwọn tí wọ́n gbé ẹrù fàyàwọ́ wọlé ṣùgbọ́n ṣe gbàgbé pé èèyàn kú mbẹ̀ kọmandáǹtì àmọ̀tẹ́kùn nígbòòrà ọba ìṣẹ̀lẹ̀ náà lọ ǹdó lè jẹ́ smuggler ni wọ́n ń lé kí kọmandáǹtì ọ kọjú sí wọn my first question tí wọ́n bá ń lé onífàyàwọ́ láàrin ìlú ǹjẹ́ ìbọn yínyìn ńlọ́kàn mi ò tún ní rìn jìnnà bẹ̀ yẹn náà torí nǹkan ni mo gbé mo bá wá mo kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ rí kékeré n ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí tá a fi ń sọ pé àfẹ́ kúrò now ọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho tó gbé mi wá gangan tí mo pè ní Chief Sunday nemesis crossroad and solution why ìdojúkọ ló bá olóyè Sunday Igboho yìí hmm? challenges ni ìdánwò láti bọ́ sí ìpele míì ìpele tí yóò wá bọ́ sí làwa ń bẹ lọ́hùn kọjá ìpele gíga ìpele tó dáa. apápín wọ apápín mi apápín majority ìwọ̀nba àwa ti ń kẹ́dùn inú yàrá la ti ń kẹ́dùn ìkẹ́dùn wa ò déta. àwọn tí ń bẹ lábújá oríṣi ọ̀nà oríṣiríṣi ọ̀nà láti san kí wọ́n lè fi wọ́n lẹ̀ àgbọ̀n kankan. wọn ò jẹ́ káwọn agbófinró rí wọn àbí wọn ò jẹ́ káwọn agbẹjọ́rò rí wọn. ìtagbẹjọ́rò bá rí ni yóò ráàyè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. ọjọ́ wo ni wọ́n máa jáde ń bẹ̀ yẹn kíni yóò ṣẹlẹ̀ sí wọn ńbẹ̀ kí wọ́n tó jáde kíni ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́ ẹnì kẹ́kọ̀ọ́ láǹfààní láti bá olóyè Sunday Igboho sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n mo ń béèrè wípé pòsíṣàn wo ló wà ìgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kínní ọ̀hún ṣé bẹ́ẹ̀ lolóyè Sunday Igboho ṣe rò ó gbogbo àwa tá a wá ń kígbe àtìlẹ́yìn ṣé bẹ́ẹ̀ ló dénú wa. ọ̀rọ̀ tó wá délẹ̀ yìí kí nípa tá a ti kó ọ̀nà wo la rí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ n tó gbé mi wá rèé o. ìgbà tí wọ́n àtàkì olóyè Sunday wọ́n kó oríṣiríṣi nǹkan mbẹ̀ wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mbẹ̀ wọ́n pààyàn wọ́n sì káwọn gbèkùn lọ. nínú ìlú tó lọ́ba tó níjòyè nínú ìlú tá a ti ní gómìnà tí wọn sọ fún gómìnà tá a ní tí gómìnà wa ò dẹ̀ gbé ìgbésẹ̀ kankan láti tọpa rẹ̀ nínú ìlú tí mẹ̀kúnnù tí wọ́n ń fìyà jẹ tí wọ́n ń ní lára títí ń gbóṣùbà fún àwọn tí ń ní lára ṣé wàá gbàgbé wípé mi àkàndá ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn nípa olóyè Sunday do you know wípé mi àkàndá ti pè é pásánálì rí yọ láǹfààní àti máa wò mí báyìí ọmọ wípé nínú ẹni tó lè sọ pé òun fẹ́ràn o tẹ̀mítẹ̀mí ni ṣùgbọ́n mo jẹ́ kan mo jẹ́ kan nínú èèyàn péréte tó lè bá sòótọ́ ọ̀rọ̀ tó lè rójú ẹ̀ kó sòótọ́ ọ̀rọ̀ fún un. before October first last year mo ní bọ̀dá àwọn tẹ́jọ́ ṣèpàdé tí wọ́n ń pariwo tí wọ́n ń káwọ́ sókè yìí ìjọ́rì tí wọn ò ní wá lọ́jọ́ rálì yìí ṣé kò ní di máa jó lọ mọ̀ ń wẹ̀yìn rẹ nínú ẹ̀ ni mo ti ṣàlàyé wípé eléyìí tó níyàwó ńlé ìyàwó ẹ̀ ó pé ọ̀fẹ́ sọmídòpọ̀ ọ̀sán gan fìdígúnlẹ̀ ń bí bí ọ̀bá wa gbọ́ yóò pè yẹ ẹ dákun o bàbá fọ́ọ̀lì tó ti ń lọ o à ń bá wí ọ̀ngó gọrùn ún ta pampa o mọ́mì kọ́ má sọ èmi dopọ̀ ọ̀sán gangan o ìyá òpè bá ń gbé fóònù fún ọkọ mi ọlọ́mọ ní kú bọ̀ tó sì mọ̀ pé ìwọ nìkan náà lọ́jọ́kùnrin náà ọmọ tí mo bí dákun torí ọlọ́ gbọ́rọ̀ síyàwó rẹ lẹ́nu dókòó lé má lọ mbẹ láti ráwọn èèyàn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láàrin ìgboro yóò ti kó payà sí wọn lọ́kàn wọn ò ní lè jáde mọ́. now nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ agitation a mọ̀ wípé alọ́ta tọ́pọ̀ lára ọ̀tá tá a ní òun lórílẹ̀‐èdè tá a fẹ́ ya kóòlù lára rẹ̀ sórílẹ̀‐èdè ọ̀hún ṣe tán àti pín no lára ọ̀tá tá a ní làwọn olórí wa wáì jẹgúdú jẹrá làwọn. inú inira tiwa làwọn ti ń yọ inú ìpọ́njú tiwa làwọn ti ń jẹ ǹjẹ́ wọ́n rẹ́dì láti fóúnjẹ wọn lẹ̀ nítorí ẹnìkan àwọn àgbà ní ẹni tó bá fẹ́ gbóúnjẹ lẹ́nu ẹni ẹ̀mí ẹni ló fẹ́ gbà àwọn náà ò ní tẹ̀kẹ́ èyí sì pẹ̀lú wa. nọmba tírì àwa gan olórí ogun fúnra wa àwa gangan ogun ti ń jara wa fúnra wa. Fúnra wa ṣé ẹ gbàgbé nínú analysis mi látìgbà tí mo ti padà sínú Yorùbá Nation agitation mo ní gbogbo àwọn tí wọ́n ń pè fógun mo lọ́mọ dégbèlé ní ṣe wọ́n kí wọ́n wábi rọrùn kún sí kí wọ́n má pè fógun mọ́ àlèfógun pín ní Nàìjíríà mo analyse many things lára ẹ̀ ni mo ti sọ wípé ìran Yorùbá ní kó dúkìá jọjù ta ló fi five hundred million naira hundred million naira ten million naira péré gan kọ́lé tí ó gbà kí wọ́n sọ dẹ́rú ta ni nínú wa bẹ́ẹ̀ bá ń pariwo níwájú ilé ẹ̀yọ́ sọ pé kẹ́ bọ́ síwájú lọ́ọ̀kan lọ́wọ́ ni ẹ̀ bọ́ sórí ta o ẹ jẹ́ mọ́ pariwo gan màlá ìfi yín o ẹ bọ́ sórí ta kọ̀sẹ́ni tó lórí ta ẹ mọ́ pariwo wájú ilé mi. èmi kì í sáré ṣe gìràgìrà mọ́ èèyàn mo máa ń tọ́jú èèyàn ni ọlọ́run á fún mi lẹ́bùn gan ẹ̀bùn ọ̀rọ̀ sísọ kọ́ o ẹ̀bùn ọ̀rọ̀ sísọ sì tún ni màmá sọ lójú ẹni tí nǹkan bá ń ṣẹlẹ̀ sí pé sáà àbí mà èèyàn kì í rábùkù ara rẹ o mo rábùkù yín sà mo rábùkù yín mà ẹ̀yin náà lè rí tèmi ẹlòmíì sì lè rí tèmi èmi náà lè rí tọ̀dọ̀ mi ṣùgbọ́n tẹ bá lè ṣe báyìí tẹ bá lè ṣe báyìí ìbásan o kò wá sẹ́yìn sí gbà àfìgbà tó bá jájó irú ẹni bẹ́ẹ̀ lójú. ìbéèrè mi àkàndá òun náà ni wípé n tí mo sọ ń gbà náà ni pé àwọn tí ń pariwo ogun kí wọ́n má sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá tún gbàgbé èmi àkàndá nìkan ni òkè sọ wípé no election in two thousand and twenty-three yes. yes because mo jẹ́ kó yé àwọn akẹgbẹ́ mi pé my dear brothers my dear sisters election máa wáyé ní two thousand and twenty-three because election will be conducted by the government and nobody can stop the government. nǹkan ẹyọ kan táwa fi táwa lè sọ fáwọn èèyàn wa ni pé má dìbò two thousand and twenty-three o má dìbò two thousand and twenty-three o má dìbò. a máa ń pọ̀rọ̀ yìí lówè ọmọ ńlárónù ọ̀rọ̀ àwọn kínní kòrónì kòrónì ọmọ ń dò yìí ká ní bọ̀ a mọ̀ ní òní rí bẹ́ẹ̀ ọmọ ń rí bẹ́ẹ̀ lọ ṣé kínní òní jájọ́ alójú ìbò láìsà sí tí wọ́n bá gbilẹ̀ jù báyìí lọ àwọn jẹ́ ọ̀kan nínú ogun tí ń jà wá àwọn náà wá dìde wọ́n mú strategies wá lóríṣiríṣi ọ̀nà wo láfi stop àwọn kínní wọ́n tún lè máa lórí o wọ́n gbàjọba yìí nídìí wa wọ́n bá ń ba lọ bẹ́ẹ̀ tán kẹsọ̀ sí di bẹ́ẹ̀. yorùbá sì ti parí ọ̀rọ̀ pé èèyàn kì í gbọ́n bí ẹni tí ń tan ni ṣùgbọ́n sẹ́ gbàgbé pẹ́mi àkàndá sọ kinní kan sẹ́yìn màdèmọ́ da gẹ́gẹ́ bí àṣà pé bára alẹ́ ẹni bá lẹ́nu ṣe lè yàn lẹ́sẹ̀ èso ńlá tó bá tóbi gbàǹdùgbàǹdù kọ̀ọ̀gọ́ gbàǹdùgbàǹdù la fi ka màmá sọ́ngbà náà pé àwọn èèyàn táwọn ń bá kó àwọn ló lágbára lọ́wọ́ o àwọn ló nípò lọ́wọ́ àwọn ló sì làwọn èèyàn lọ́wọ́ sẹ́ẹ̀gbàgbéǹgbà náà tí mo sọ wípé tá a bá fẹ́ gbọ̀nà tó bá òfin mu láti gba Yorùbá nation. agun ọlọ́run ní ọkọ̀ yàrá kásẹ̀gbè ńlọ́wọ́ atọ́ sí wa lẹ́nu lórí ẹ̀rọ ayélujára mú ẹgbẹ́ mi àkàndá ni àwọn ẹgbẹ́ mi máa ń sọ pé mo wà pragmatic wọ́n á ní mi ò wà diplomatic rìsáàsì wọn gbà yẹn ni wípé bọ́rọ̀ bá ti sọ ni mo ṣe sọ lójú ọlọ́rọ̀ ìdí tán fi ń pè mí láwí koko nìyẹn kì í ṣe pé bóyá mo déédéé sọra mi bẹ́ẹ̀. àbí ń bọ̀ ọ̀rẹ́ mi fún èèyàn lóyún ọ̀rọ̀ balẹ̀ á wọ́n dẹ̀ ń sọ wípé òun ò ní gbà á mo ní ó lè rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n bí wọn ò bá ti fi lọ èmi ó lè jẹ lọ ṣùgbọ́n tó bá mú wọn fi bí mí léèrè my dear brother a lè mọ sọ̀rẹ́ mọ́ o ọgbà o àwọn pẹ́rẹ́ǹtì ọmọ òun sì jí wá láàárọ̀ kùtùkùtù wọ́n lé mi làwọn rí i pé mo dàgbà jù láàrin àwọn tá a jọ ń rìn ọ̀rọ̀ lórí báyìí mo ní tí lágbájá bá lòun lóyún lóòótọ́ ẹ̀ ń tó fún rè because o ti sọ fún mi pàfẹ́sọ́nà rẹ ni àtijọ́ lọlé wọn lẹ́ẹ̀mejì èmi ni mo bọ́ wọlé pé jáde títa wá ní kí tèmi ọ jẹ́ ó bímọ èmi ni mo dúró gẹ́gẹ́ bí bàbá ọmọ torí pé ọ̀rẹ́ wa ń bá mi jà a sì jọ ń sunú lé ni kọlọ́bẹ̀ èmi mo dúró gẹ́gẹ́ bí bàbá ọmọ ẹ ọmọ ìfẹ́ rògùn ẹyin o bàbá sọ fún alóńkọ́ ló ń lọ mọ́ á ní sebẹ́ mi ìbẹ́yìn lẹ dúró gẹ́gẹ́ bí bàbá ẹ máa lọ ẹ lọ́ máa ràn láti gba ìpè tó bá tó àsìkò láti gba ní o ìyẹn lẹ́yìn analysis mi nípa ọ̀rọ̀ lóye Sunday Igboho nemesis ẹ̀ mo ti ń sọ èèyàn ìdojúkọ rẹ̀ àwọn tó jẹ́ aládojúkọ rẹ̀ sẹ́yìn crossroad ńlọlọ́yè Sunday Igboho wà ńlá wa alátẹ̀lé ẹ̀ wà ní gbogbo ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ òmìnira ni wọ́n wà báyìí because kò sí nínú wa tó lè sọ wípé ọ̀nà àbáyọ rèé ṣùgbọ́n a ní suggestion tó lè dàbí ọ̀nà àbáyọ ọ̀tọ̀ ni láti gbèrò ọ̀tọ̀ ni láti lálàá ọ̀tọ̀ ni láti mú àlá ọ̀hún ṣẹ. ṣé ẹ gbàgbé bẹ́ẹ̀ mi àkàndá ti sọ̀rọ̀ sẹ́yìn. nígbà tí wọ́n kọlu ilé olóyè Sunday Igboho mo ní ṣé agitation Yorùbá ò ní kú kọ́ọ̀lù tí mo gbà lọ́jọ́ yẹn text message tí mo rí lórí WhatsApp mi. bìtàbìtà kọ́ sọ̀rọ̀ nbìkan lọ́la wípé èmi rèé o ibi mọ́ wa o ṣé bẹ́ẹ̀ ló ṣe plan ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ wá ìtẹ̀yìn ọ̀wá fi sípò yín pé kálẹ̀yìn lè wà ní pòsíṣàn yẹn. pé kìí ṣe àṣejù rẹ̀ ní tọ́sẹ̀lẹ̀ àjọmọ̀ wípé ìran wa generation wa lólóyè Sunday Igboho Fẹ́mi lakúlé lórí kò sọ fún pé òun ò ní kú ọ̀rọ̀ tí máa ń sọ ni wípé bàbá òun a máa sọ pé ọlọ́run nìkan lọ́mọjọ́ tí ẹ̀dá ó jáde láyé tí n bá ń dágbére lórí ètò wípé a pàdé lọ́jọ́ míì torí pé èmi kọ́ ni mo lẹ̀ mí ọlọ́run ló ní ọ̀pọ̀ máa sẹ́yìn ní mẹ́sẹ̀ẹ̀sì mà má máa lóru má máa lóru bad language bẹ́ẹ̀ yẹn fún rẹ̀ nà ó ọ̀rọ̀ kú ló ń sọ ẹ̀ dẹ̀ mọ kàrámọ̀ kú ikú tó wípé òun ló pé ẹ̀dá jù ẹni kì í sá wò ó gbogbo mo fẹ́ lówó mo mọfẹ dogún mo fẹ́ dọgbọ̀n nílé ayé ẹn odidi chicken ní jẹ odidi turkey ní ẹ bá ń pa aa mo fẹ́ dògún fe èmi nìkan ní ẹ pa fo ẹ òróró bẹ̀ nìkan ní ẹ yọ dànù ẹ má fẹ́ yàn ẹ má nìkan kan ní ẹ má kí n tí o n gbọ́dọ̀ wá ìwé yẹn tí o kínní yẹn kí Moment tá a bá ti jẹun náà ló ti lọ. that means. pele kẹrin great grandmother ẹni pele kẹrin dórí sójúrí tó o bá rí hàn sójúrí kí ló lè sọ pa wọn ẹ mélòó ló ti rántí wọn. eléyìí ó ṣe fìlà bíi tiẹ̀ tọ̀hún ó ṣègò bíi tiẹ̀ lámọ̀gà ọbáfẹ́mi awólọ́wọ̀ lélẹ́ ìfẹ́gò jọ ọbáfẹ́mi awólọ́wọ̀ lélẹ́ ìfẹ́fìlà jọ. ọbáfẹ́mi awólọ́wọ̀ lélẹ́ ìfọ̀rọ̀ ẹnu jọ ṣùgbọ́n wàá nú wọn kò jọ ti bàbá. june twelve nìkan ni majority wa máa ń rántí pé MKO Abíọ́lá kan bẹ́ẹ̀ ń bì kan ṣùgbọ́n lánàá torí mẹ̀kúnnù ni ẹ̀yin lẹ́ẹ̀dìbò fún mi mẹmẹmẹ mẹ̀kúnnù ló dìbò fún mi and I have to take my mandate wọn ò lè sí tìmí náà o àwa tó pariwo nítorí ẹ̀ ọjọ́ wo lẹ ti lọ sí sàárè MK Abiola tẹ́ ẹ ti tu koríko ẹ̀gbẹ̀gbẹ́ tàbí tẹ́ ẹ ti mú gbálẹ̀ dání tẹ́ ẹ gbàǹtí ń lórí ẹ̀ kú o none of us ńlọyẹ fi yé mi pé ikú nígbẹ̀yìn ẹ̀dá tá a bá ti wá kù ọjọ́ náà la tó nísinmi unlimited promotion ọjọ́ kú lọ́jọ́ ìsinmi oníwáyì o lè má yí ọ ìmọ̀ ṣàlàyé ìjọ náà ni wọn ò mú nípa bíìlì wá bá ọ mọ́. ó jẹ́ lè kọ̀ọ̀kan mọ́ àbáwò la ṣe máa ṣe bẹ̀ kọ̀ọ̀kan mọ́ ó sinmi àbí ó sinmi wá ìta wa ń jára wa láyà lórí ikú ilé ayé tá a kàn wá yá lò fẹ́rẹ́ àkàndá ẹ má jẹ́ kí n sùn. mọ̀rẹ́ nìkan bóyá àfáàní tí ń janu lókè òkun ń pé ẹ̀yin agitators ẹ bá fẹ́ dá sí nǹkan tí mo ń sọ yìí o ẹ mọ bẹ́ẹ̀ sì máa dá sí yìí o kò sínú yín tó súnmọ́ lóye Sunday Igboho jù mí ẹ ńgbà tó lóye Sunday Igboho ti wà níbi tó wà ń èlò ló ti sẹ́ǹdì sí pé sáà ẹ̀fẹ̀ lè ra recharge card mo mọ̀ pé máa ní ìdí ẹ̀ ọ̀rọ̀ tùnú wo ló ti bólóyè Sunday Igboho sọ dùpẹ́ òun ṣàfihàn ọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ sọ sẹ́yìn òun ṣàfihàn eh, bedroom ẹ̀ lélẹ́yìí o eh, master bedroom ẹ̀ gangan lélẹ́yìí o What are you telling us? Ó expose ẹ̀ more and more. Why? Torí pé olóyè Sunday. ntọ́yọ̀ ọ̀jẹ̀ lọ́yọ̀ ń wá ọ̀yọ́ ní dọ̀bálẹ̀ tínú wọn lóṣòó bíi tolóyè Sunday Igboho kọ́ bọ́ba fi ọ tẹ̀mítẹ̀mí ni gbogbo èèyàn rẹ̀ ló kó mọ́ra ntọ́jẹ́ kí wọ́n ráàyè wọlé sí lára náà nu bá sì nínú rẹ̀ kì í fi ní pa ọgbọ́n ní kọ́ ni lèmi fi ń sọ fọlọ́yè pé sáà ọ̀rọ̀ fi ní nínú ìwọ ni kó fọkàn rẹ balẹ̀ ọ̀dà láti kú bí akọni dan láti wà láàyè. kò sí ẹni tó tó bẹ́ẹ̀ láti tako nǹkan tí àjọ DSS bá sọ nínú wọn. I am telling you categorically ntí wọ́n bá ní kí wọ́n wí ni wọ́n wí o ntọ́ bá dùn tó máa fẹ́ fọ àwọn tí wọ́n wà lọ́dọ̀ wọn ni wọ́n sọ. So bọ́ bá ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ náà fira rẹ lẹ̀ jẹ́ kí wọ́n mú ọ wò náà ọmọ bọ́gba DSS ṣe rí kí wọ́n má nà ọ́ lásán ìwọ gangan mọ̀ pọ̀ wà nínú nira. àbò rò pé ọgbà ẹ̀wọ̀n dàbí italy ni tọ́mọ pé ah, chicken yẹn ẹ bá mi microwave ẹ̀ ẹ ní jollof rice ah, ó wà fried rice ńkọ́ ó wà ẹ má rí jollof rice díẹ̀ mọ́ fried rice ọ̀ oh, tẹ bá lọ́ọ́ fàdà ẹ̀rọ ra báwọn ṣègbéyàwó tipátipá fún mẹ́ta. má ẹ bá sọ wípé ọlọ́run ló mú wọn o kọ́ lọ́run wọn má bàa mú ọ má sọ̀rọ̀ àlùfàǹsá sí wọn má sì sọ tiwọn lọ́rọ̀ ẹ̀gàn n tí wọ́n ṣe kò tẹ́wọ́ lọ́rùn nìyẹn àlè tí ayé lọ́rùn àlè rí bákan náà ṣùgbọ́n má fẹnu ẹ̀gàn pè wọ́n o kí ẹnu ẹ̀gàn má bàa jẹ́ tiẹ̀ tiẹ̀ tàrọ́mọdọ́mọ rẹ sáyìn wọn nù ọ̀wá láìkí olóyè Sunday Igboho ntọ́sí ọ̀tẹ́ ọlọ́run bá ń ṣe mú yẹn ló mọ́nú má sọ jáde ó ní jìyà tó tẹ̀lé ni o èmi àgàdá ti sọ́rí pé whichever àbí whatever ẹ̀sẹ̀ tó ògbólóyè Sunday Igboho ṣẹ̀ wá àrántí mọ́ àti gbàgbé ẹ̀ kò ṣẹ̀ wá rí ntòwò kó lè ṣe fún ọ tàbí kó lè ní lọ́gàn wípé ó ṣe fún ọ ibi ló ti sẹ̀mí ibi tí ì ti láìkẹ́ rí. nǹkan lójúmọ́ fi ràn ọmọkùnrin lọ́wọ́ sọ pé kó wà ní àlàáfíà sọ pé kílé ayé rẹ̀ ó létò ọlọ́run níbi ṣe san fúnru wọn làádá tó tóbi tó bá nígbàgbọ́ nínú ọlọ́run ni o ó níbi ti san now olóyè Sunday Igboho wà nínú ìlà yìí lo ó wà nínú àìbàlẹ̀ ọkàn. ó wà nínú mọ́rìn síbí mọ́rìn síbẹ̀ yẹn ìgbà tí mo gbọ́ wípé ọ̀rẹ́ Sunday Igboho fẹ́ gba another passport láti sá kúrò ní Nàìjíríà àyà mi jápa pé bọ̀dá ẹ ṣe wá lè make irú attempt bẹ́ẹ̀ ẹ lè fi píjọ yín ránṣẹ́ sẹ́nì gangan ẹ lè fọkàn báwọn èèyàn kan bá wọn bẹ́ẹ̀ kọ̀rọ̀ yàrá tí wọ́n ń gàn ọ́ ò ṣe yọ̀ǹda wọn fi wọ́n lẹ̀ so my advice sir ẹ má rin rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ ẹ má sọ létí ẹnì kankan tó bá dojú sísu fúrọ́là because ẹni tó mú ọkọ yín mú píkítọ̀ yín wá wọ́n béèrè lọ́wọ́ ìbolo ti rí i. now, now. mo ní a wà ní road. níbo náà ń pè bẹ́ẹ̀ ìkórìtà kò yé mi lèmi máa ń pè é ìkórìtà mẹ́ta ti dààmú àlejò bó la ń lọ gan ibo ni wọ́n ní kí n ti yà ọ̀tún ni wọ́n ní kí n gbà ní àbọ̀sì ibẹ̀ la wà lọ́wọ́ mo wí kíní kan jò ní. Oh. kí wá lọ́nà àbáyọ. kábíyèsí kan sọ́njọ́ ní láìpẹ́ yìí ni o pé òun lè mú olóyè Sunday Igboho lọ Àbújá tá a fi béèrè many questions lẹ́nu wọn tí aládé fi dá a lé pé àwọn ọmọ wa yóò drop agitation. agitation my question ṣé tí olóyè Sunday Igboho bá drop agitation lónìí ṣé ọrùn ẹ ti free àlàáfíà ti dé bá ó ti ní ìgbé ayé ẹ̀ padà ó ti ń gbé nílé ẹ̀ ó ti tẹ̀síwájú nínú òwò tí ń ṣe ẹ má gbàgbé mo sọ lẹ́ẹ̀kan o wípé tí babaláwo bá kú ókú tòǹtọ́gbọ̀n fáìrin o béèyàn bá lóko òwò méjìlá tí ọba sí ń bẹ̀ tí ò béèrè ibi tí ń lọ bí ti ń bọ̀ Do you know? Yorùbá ní òsín bẹ̀ òní wọ́n ti pín ṣé wọ́n á máa pín ogún olélẹ̀dọ́mọ ogo. ẹni tí ò sí ń lé ń lé wúrẹ́ rẹ̀ bí gan ṣe bá ro ti bísínẹ́sì ẹ̀ mọ́. Daddy, i'm missing you i'm missing you díẹ̀ ìjọ́ wo ló fẹ́ wá yọjú sí wa náà o ẹ ti rántí pé ìyẹn ò lè wáyé because bóun ni yóò ṣe lọ ṣé tó bá dọ̀hún wọn ò lè yọ̀ mọ́ra kíra wọn àbí yóò wọlé jẹ́ àbí yóò wọlé jẹ́ pé tó tí mo mórí bọ̀ yìí. now ntọ́mú kábíyèsí ọ̀hún sọ bẹ́ẹ̀ that means possibility ń bẹ kó ń àtàwọn èèyàn kó ti jọ. about myself about my life because aláyé lọ́la yẹ I need myself than anybody ah, ẹ̀yin ọmọ yìí tí n bá yìí kú tẹ́ bá fi wàhálà pa mí ebi ọ̀pá ìyọ́ jẹ́ ọ̀ǹtanra rẹ ni o dádì àti mọ́mì wàláì wọn jẹnu ara rẹ ń yà ni ó ṣeé ṣe kọjá àyè rẹ ní díà oríire àwọn ọmọ rẹ lọ́wọ́ tẹ́ pé tó bá papòdà lọ́la làwọn kan gbé ok dáàdi wọn ò jẹ́ bẹ́ẹ̀ mọ́mí wọn ò jẹ́ bẹ́ẹ̀ mélòó làwọn ọmọ mẹ́ta ẹ kan wá fún mi ní Canada ah no mi wà bí UK ẹ bá mú kékeré yẹn ẹ jẹ́ kí n mọ tọ́jú ẹ̀ ìjà wa ni bàbá ẹ gbé ah no bàbá ẹ̀yàn dáadáa ni ìkẹta. bẹ̀rẹ̀ láì dé ìrànpẹ́nu. my dear brothers and sisters ẹni mo fi sọ pé àlàyé lọ láyé ẹ̀ position tá a dé yìí a lè fún èèyàn nímọ̀ràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àbúrò sí ẹ̀gbọ́n tó sì mọ̀ wípé ní gbogbo ọjọ́ òótọ́ ọ̀rọ̀ lèmi àkàndá sọ mi ìwojú rẹ̀ tó bá ń sọ̀rọ̀ bọ̀bá aláyìí tó fẹ́ sí ń jẹ́ kó o ṣe délẹ̀ wọn àgbẹ̀ but sa ìbá ṣe báyìí ìbá jẹ́ àṣe báyìí àbá ti mọ́ lọ lọ́nà bíi wọ́n sọ èmi lèmi ò lè ọ̀wọ́ lè wò mí báyìí but you know me as that I'm a man of my word. tẹ̀ síwájú ibi ìran Yorùbá wà ní mo dé o ẹ má gbàgbé o ṣùgbọ́n wọ́n wá látọ̀nà tó jìn wọn ò ní sọ kí n yọ̀ǹda wọn láàrin ìṣẹ́jú kan kálejò mi ọmọ bọ̀ nínú ilé bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ mi lóòótọ́ ìṣẹ́jú péréte tí n ó fi fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò kò yẹ kó obìnrin nínú láti dúró tì mí ìfẹ́ mi lẹ́ni ẹni tí ò sì nífẹ̀ẹ́ mi nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho ìwọ náà dẹ̀ fẹ́ mọ̀nà àbáyọ sí condition tó wà lọ́wọ́ ìyẹn ni pé ìṣẹ́jú kan péré ló kù kí n sáré yọ̀ǹda àwọn àlejò mi kí wọ́n ríbi tètè tẹsẹ̀ mọ́rin. kí Simon fólókù gẹ́gẹ́ bá a ti máa ń sọ ní gbogbo gbà Godwem Ìyá Ìjẹ̀bú òun náà ló wà ní àyín ṣùgbọ́n fàǹfààní ẹ̀ tí ṣẹ̀ṣẹ̀ ń rí wọn fún ìgbà àkọ́kọ́ ẹ bá wọn kí àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe kí wọn ẹ dárúkọ yín. gbogbo ojú tó ń wò wá nílé ipe ojú tẹ fi ń wò wá ò ní o orúkọ tèmi ni Godwem tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. now pápápá àìsàn tàbí àrùn tí mo fẹ́ ká sọ nípa rẹ̀ òun náà ni Yorùbá máa gbàdúrà kan pé kọ́lọ̀ mọ́ fi san ara wa dè wá mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìsan ara. iṣan ara ó jẹ́ okùn tó ń ṣe bẹ̀bẹ̀ nínú àgọ́ ara iṣan ara yìí òun lára ẹ̀ ni iṣan tá à ń pè ní arteries èyí tí ó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara tí ó bá block ìṣòro á wà lápapọ̀ ara bí kápákọ̀ ibẹ̀ máa kú bí kápákọ̀ lẹ̀ ó lè fà á kí ìdààmú dé sí gbogbo àgọ́ ara tí iṣan ara bá níṣòro ó lè fa ìṣòro fún ọkùnrin kí ó má lè ṣe déédéé tá a bá sọ̀rọ̀ rheumatoid arthritis tá a máa ń sọ yẹn ìṣòro iṣan àti eegun ni o ìṣòro yìí tó bá mú ni irú àwọn tó rúkún dùn ẹ rí i pé ẹlòmíà ní abẹ́ orúkún yẹn ó ń ro àwọn iṣan ló wà ní abẹ́ orúkún yẹn tó gbé eegun àwọn eegun tó pàdé lórúkún yẹn tó gbé dúró tí iṣan yìí bá ní ìṣòro ó lè máa fa ìnira bí kí iṣan yìí kó máa ro wá nítorí ìdí èyí ìṣòro inú iṣan àti eegun ìṣòro tó jẹ mọ́ra wọn ni tó bá dẹ̀ ṣe ẹlòmíì ẹlòmíì ò ní mọ̀ pé iṣan ni òun ló ní ìṣòro á máa rò pé eegun ló ní ìṣòro ó lè máa ní ìrora láti ìbàdí dé ẹsẹ̀ ó lè máa ní ìrora nínú ẹsẹ̀ nìkan tó bá lè jẹ́ rheumatoid arthritis ló ní bójú osteoarthritis ló ní ẹni ìṣòro tó bá ní kàn sí iléeṣẹ́ godwem ìyá ìjẹ̀bú tí iṣan ara bá dí tí ẹ̀jẹ̀ ò lọ sí apá ìsàlẹ̀ dáadáa ó lè fà á kí ẹsẹ̀ yẹn kó máa kú ó lè fà á kí ẹsẹ̀ ẹlòmíì máa wú tí iṣan ara bá dí tí ẹ̀jẹ̀ ò lọ bó ṣe yẹ kó lọ lára apá kan ara ẹlòmíì lè dáṣẹ́ sílẹ̀ kó di pé ó máa ní àìsàn ọ̀rọ̀ parọ̀sẹ̀ hmm. torí ìdí èyí iṣan ara ṣe pàtàkì aṣọ gbogbo oúnjẹ tá a lè máa jẹ tó máa máa dín iṣan ara yìí lọ́wọ́ ẹ jẹ́ ká yẹra fún hmm. nítorí pé iṣan ara yìí a nílò ẹ̀ láti ṣe gbogbo iṣan yìí òun ló máa gbé ẹ̀jẹ̀ láti ọkàn lọ sí gbogbo ara hmm. tó bá dí ìṣòro á bá ọkàn tí ó bá ti pé eh, ètò ẹ̀kọ́ lọ sí ìṣòro adébáni ká má lè rìn dáadáa máa kíbàdí hmm. máa hmm. ká máa rìn eh, láàrin ìṣẹ́jú márùn ká máa mí bẹ́ẹ̀ nípa ti sá eré ìje hmm. ẹlòmíì á rìn díẹ̀ báyà máa tó máa fìdílé ni ó ṣeé ṣe kó o ní rheumatoid arthritis ó ṣeé ṣe kó o ní arthritis ó ṣeé ṣe kó o jẹ́ ìṣòro tó o ní problem ó ṣeé ṣe kójú òun ló ní kàn sí iléeṣẹ́ Godwell bákan náà tó máa ń fà tó bá dín gbà míì tẹ́tẹ̀ yẹn ò fúlò bóyá yẹ kó fúlò apá ara lè máa ta ẹ́ ẹ lè máa ní kára máa ta ní ẹlòmíì alára àbí ìgbà tó ń fi àtàrà ara ẹ̀ náà ni tíṣọ́ ara ò bá ṣiṣẹ́ dáadáa agbára tí ọmọkùnrin fi ń jẹ́ ọmọkùnrin náà kò ní ṣiṣẹ́ dáadáa. Hmm. now um, gbogbo um, alamọ wípé inú sanlẹ̀ jẹ́ ń gbà tó fi ń tọ gbogbo ara ajá náà ẹ sọ̀rọ̀ kan rìn sìn ìbéèrè méjì mo fẹ́ béèrè papọ̀ mo sì fẹ́ kẹ́ ẹ dáhùn rẹ̀ papọ̀ àkọ́kọ́ ni wípé ṣé ó ní àwọn oúnjẹ kan tí èèyàn máa ń jẹ tó lè di ìsàn ara lọ́wọ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì bí èèyàn bá jókòó níbì kan bóyá ọkásẹ̀kù tàbí ọ̀nàṣẹ̀ bó bá fẹ́ ka ẹsẹ̀ yẹn gbé ẹ̀yìn ẹsẹ̀ báyìí sanbẹ̀ yóò wá fààyàn ẹsẹ̀ yìí ò ní ṣe kákò yóò ròyìn wọnú egun ọmọ ṣèyàn lọ́mọ ká ẹsẹ̀ náà débi pé ọmọ ká ẹsẹ̀ yìí ò ní ṣe kákò àfi kẹ́ kọ́kọ́ rọra fílẹ̀ díẹ̀ náà kí làwọn ìṣẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ mbẹ́ o. ó dáa a inú mi dùn fún ìbéèrè yẹn ṣé rí ọ̀run oúnjẹ àkọ́kọ́ ní tọ̀rọ̀ oúnjẹ tẹ̀ sọ yìí hmm. àwọn oúnjẹ tó bá ní ọ̀rá jù bí ara ẹran màálù tí a bá ti lé lọ́mọ ogójì ọdún ẹ jẹ́ ká máa jẹ níwọ̀ntúnwọ̀nsì hmm. ẹran tó ní fáàtì nínú ẹ jẹ́ ká máa jẹ́ níwọ̀ntúnwọ̀nsì ẹyin jíjẹ mo máa ń ga nǹkan wá gbé kinní ẹ ẹyin da fábàlagbà méjọ fóun jẹ ẹyin lójúmọ́ ha ẹyin jíjẹ òun náà léwu nítorí pé tí ẹ a bá ń jẹ ẹyin yìí ní gbogbo ìgbà ó lè increase cholesterol wa cholesterol oríṣi méjìlá ní a ní good and bad bad yẹn ó máa ń di iṣan ara tó bá di iṣan ara ẹ̀jẹ̀ àti kọjá lọ kọjá bọ̀ á máa di ìṣòro á máa di kápákọ̀ ara máa kú àbí kápákọ̀ ara máa ta ni àbí kéèyàn máa ní ìṣòro kí àti rìn kó di wàhálà fún ẹni bẹ́ẹ̀ dẹ́ẹ̀ni èyí tẹ́ sọ nípa pé ká ká ẹsẹ̀ kò yí ẹ mọ̀ bá ká ẹsẹ̀ kò tí iṣan yẹn bá ti papọ̀ ó dàbí rọ́bà tó gbé tẹ́ bá wo báírò tá a máa ń lò yẹn èyí hmm. tí wà hmm. gbọ́rọ̀ ni bí iṣan ni hmm. tẹ́ bá tẹ̀ láàrin tẹ́ ti sẹ́kó tẹ́ sẹ́kó yín ènìyàn nílé kọjá sàlẹ̀ mọ́ àfi tẹ́ tó nà padà bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn pẹ̀lú ara wa tó bá di pé iṣẹ́ iṣan yẹn ó ti ní ìṣòro tá a tètè nà káwọn kó kẹ́jẹ̀ yẹn tètè flow lọ síbi tó yẹ ìdààmú adé ẹsẹ̀ yẹn á bẹ̀rẹ̀ sí ní ṣèyàn bákan ẹlòmíì ìṣòro ẹsẹ̀ tó ní gout là ń pè tó bá jí làárọ̀ kó fẹsẹ̀ lélẹ̀ báyìí atẹ́lẹ̀ ẹsẹ̀ máa máa kán ni kò ní lè fi ẹsẹ̀ lélẹ̀ ìṣòro tó ní kí ìṣòro yẹn tó bẹ̀rẹ̀ láti iṣan ló ti bẹ̀rẹ̀ o hmm. tó bá di pé ẹ̀jẹ̀ ò flow dáadáa lọ sí akọ abẹ yẹn abẹ́ ẹsẹ̀ á máa kán á máa ró á máa di ìnira gbogbo ẹnikẹ́ni tó ní wọ́n lè kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. kí n tó béèrè ìbéèrè mi mo mọ̀ pé àwọn kan wà yíga láti bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ bá àwọn pé nọ́mbà yẹn fún wọn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven gbogbo ìṣòro yòówù tó èèyàn lè máa ní nínú iṣan ara oríṣiríṣi nǹkan ló lè fà á tó bá kàn sí wa á jọ máa jíròrò lórí ẹ̀. ẹ ṣe ṣùgbọ́n kí n tó yọ̀ǹda yín mo ní béèrè tí mo tún fẹ́ béèrè. mo ń gbọ́ bá sùn tó wá ka ọwọ́ báyìí ó lè jí ngbà míì kó na ọwọ́ yẹn kọ́wọ́ yẹn ó kú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé àrùn san náà la lè pélé yẹn. bẹ́ẹ̀ni ìṣòro inú iṣan náà ni ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe kakò yẹn ẹ̀jẹ̀ ò ríbi lọ hmm. sí ìsàlẹ̀ hmm. ó ti ó ti dúró níbi ibẹ̀ yẹn hmm. tẹ́ bá máa nà apá yẹn á kú á máa wá di pé èèyàn ní ìṣòro ní ọwọ́ yẹn ọwọ́ yẹn ò ní lè ṣe iṣẹ́ á di pé kò yàn wá ṣiṣẹ́ lórí ẹ̀ kí ẹ̀jẹ̀ yẹn tó padà síbẹ̀ kó tó di pé ó ń ṣiṣẹ́ lára ẹlòmíì ọmọ ìka ẹ̀ báyà máa kú ẹlòmíì ọmọ ìka yẹn á máa dùn ẹlòmíì jẹ̀lé á ní àti òun ó máa gbọ̀n pípípípí torí pé ẹ̀jẹ̀ tó yẹ kó lọ káàkiri hmm. kò rí ibi kọjá lọ bó ṣe yẹ kó lọ hmm. ìṣòro yẹn á heavy jù fún heart yẹn ó lè fà kí heart máa dùn ó lè fà kí wọ́n máa ní ìfúnpá ń ga torí ẹ̀ ó yẹ ká máa kíyèsára hmm. oríṣiríṣi ìṣòro ló máa ń dà wá láàmú eléyìí ó lè ṣe ọkùnrin ó lè ṣe obìnrin kò dàbí ìṣòro tóbìnrin máa dání bí ìju kò sì dàbí ìṣòro tọkùnrin máa dání bí prostate ẹ̀yin èèyàn tẹ́tú kèrè ìbéèrè lọ́wọ́ mi pé prostate nìkan ló lè fà kéèyàn máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ rárá o mo ti sọ fún yín láìmọye ìgbà infection lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àtọ̀gbẹ tàbí ìtọ̀ ṣúgà lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ prostate yìí náà lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ bladder infection lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ weakness of bladder lè fà ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ téèyàn bá ti rí pé òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ kó tó sùn lálẹ́ kó tó jí láàárọ̀ títọ̀ lẹ́ẹ̀mẹwàá ó ṣeé ṣe kó jẹ́ ìkan nínú ìṣòro yìí ni tẹ́ bá kàn sí wa á jọ jíròrò lórí ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ prostate ni ó lè fà kí ẹlòmíì máa ní ìnira láti tọ̀ ó sì lè fà kẹlòmíì kó máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn àmì méjì tó máa mú wá nìyẹn ṣùgbọ́n tó bá ní infection àbí any other ìṣòro ó lè fa ìtọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ pé ọ̀dọ́ yín ní last bus stop. bẹ́ẹ̀ni Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. lélẹ tó túmọ̀ sí pé pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run pẹ̀lú jíjẹ́bẹ̀ Ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run. ìwòsàn wà fún àwọn nǹkan tá a dárúkọ yìí. bẹ́ẹ̀ni pẹ̀lú ògo ọlọ́run. ẹ bá ń pe nọ́mbà yín. tó ti yọjú tó pè wá hmm. wọ́n lè pè wá sórí. àrídájú dẹ̀ tún wà wípé kò síbi tán wà tí àwọn egbògi ò lè dọ́dọ̀ wọn. kò sí ibi tí wọ́n wà tí egbògi wà ò dé wọn. Hmm. ibikíbi tẹ́ bá wà ẹ pè mí nọ́mbà yìí náà ni mo fi ń ṣe whatsapp zero eight zero three three zero three four seven seven seven zero eight zero three three zero three four seven seven seven òun náà la fi ń ṣe whatsapp òun náà la ń lò láti tì ẹ pè wá ká jíròrò lórí ẹ̀ àlàáfíà ní òní di fíafíà o àlàáfíà lójú o. tọ́ mo yọ̀ǹda yín láyọ̀ lè máa bá o. Yorùbá nation lórílẹ̀ wa Yorùbá nation òmìnira dé. Yorùbá wà ní rẹpọ̀ àìkọ́wọ́ rí ejò. mo ní mo wí lẹ́ẹ̀kan wípé a máa sọ̀rọ̀ nípa solution ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ síran Yorùbá àti sí olóyè Sunday go agbẹnusọ fún mẹ̀kúnnù olùgbèjà aláìlẹ́rìn kan ọ̀rẹ́ ìrìnà tí wọ́n ń pa lápasòfò ọkọ̀ ti tẹ̀rù tọ́ gbọ́ tinú wọn ń dùn wípé torí ajá òde ni kì í jẹ́ káka ti léléyìn mo wá ní kílọ̀ ọ̀nà àbáyọ ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ mo fẹ́ ṣe àtẹ̀mọ́létí àwọn gbólóhùn tí mo ti sọ sẹ́yìn mo fẹ́ kẹ́ bá nóòtì ẹ̀ àkọ́kọ́ nu gbólóhùn mo sọ sẹ́yìn òun náà ni wípé ẹ kọ́lẹ̀ o pé tí generation wa yóò bá ti gba yorùbá nation kò ní wù mọ́ mo ṣàlàyé bí generation ti ń bọ̀ lẹ́yìn wa ṣe rí bó ṣe jẹ́ pé owó kíákíá làwọn ń lé ká bó ṣe jẹ́ pé ọlà òòjọ́ làwọn ń fẹ́ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀ àwọn ọmọge wa ọ̀pọ̀ ìyàwó lémi ni wọ́n ti lò tán lóòró gbogbo ẹ̀lẹ́mí àkàdá ṣàlàyé ṣùgbọ́n tí n ò fẹ́ ṣe àwítúnwí lórí ẹ̀ oríṣiríṣi àlàyé ni mo ṣe nípa rẹ̀ ìdí tó fi jẹ́ pé generation wa yìí ló gbọ́dọ̀ gbà á. kí wá ni yóò ṣẹlẹ̀ tí generation wa yìí ò bá gbà á tàbí tá a bá jẹ́ kí agitation ó kú. generation wa lè mọ́ gbà kí agitation ó sì wà alive ìyẹn máa jẹ́ ojú òpó sí àti gbòmìnira wa lọ́jọ́ iwájú ìyẹn máa jẹ́ kí àwọn tí òye òye kó yẹ ọ́ bẹ̀rẹ̀ sí ní yé wọn kí wọ́n máa padà wọnú agitation ìyẹn máa wá jẹ́ ká ní pàṣẹ́ntéèjì tọ́pọ̀ ju àwọn tó yẹ òye lọ because mo sọ sẹ́yìn pé ká ní òye yé àwọn tí ń bẹ láàrin ìgboro wọ́n mọrú èèyàn tó lóye Sunday Igboho jẹ́ wọ́n mọrú iṣẹ́ takuntakun tó lóye Sunday Igboho ń ṣe wọ́n mọ ìtumọ̀ ìsárésókè ìsárésódò rẹ̀ láti ní òmìnira ilẹ̀ Yorùbá wọ́n láǹfààní láti rí ìkọlù àwọn aráabí lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mejì bóyá ó ti kàn wọ́n rí tàbí ó ìran wọn rí. rí tàbọ̀ kan èèyàn tí wọ́n mọ̀ rí ó ṣeé ṣe kí òye ó tètè yé wọn. ìyẹn túmọ̀ sí wípé ológo la pa kò sẹ́ni tí pa ògo anybody ní Nàìjíríà tó bá dìde láti sọ wípé lébè ìjọba tí ń bẹ lóde ọ̀pọ̀n mọ́ rí ó níbi tí wọ́n máa ń wà ó ní tí máa ń ṣẹlẹ̀ sí wọn. kẹ́ńsàrò wíwà olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ó ṣẹ̀wọ̀n fọdún mẹ́wàá ṣáńgílítì MKO Abíọ́lá inú àtìmọ́lé ló kú sí. Si Ọmọyẹlé Sowore ó ń bẹ ní Àbújá kò lè padà sórílẹ̀‐èdè Amẹ́ríkà láti ìgbà tí àjọ DSS ti mú un kò sí lákòlò wọn lóòótọ́ ṣùgbọ́n òfin tílé ẹjọ́ fún ni pé kò gbọ́dọ̀ kọjá ìlú Àbújá torí wọ́n ti gba pásítọ̀tì tiẹ̀ náà wọ́n wá ń sòdì wọ́n fún lófin eléyìí lọ gbọ́dọ̀ ṣe o èyí lọ gbọ́dọ̀ ṣe o ọ gbọ́dọ̀ síwájú ìwọ́de kankan ọ dẹ̀ gbọ́dọ̀ dúró síwájú àwọn èèyàn láti máa bá wọn sọ̀rọ̀ kí ni tọ́jà yọ̀ǹbẹ̀ yẹn ò ní wípé wọ́n mọ̀ wípé mouthpiece àwọn èèyàn kan ni wọ́n mọ̀ pé agbẹnusọ fún àwọn ìgbèkùn kan ni olójú olórí ogun tó sì dojúkọ wa ò fẹ́ kí àwọn ìgbèkùn yìí ó túlẹ̀ wọ́n wá ògbé kí la lè ṣe agbẹnusọ wọn yìí ẹjẹ́ á mú ní pàpàmọ́ra bí ọba lè jọyìn wa tí ò lè ṣiṣẹ́ pẹ̀lú wa ẹjẹ́ àtọ́jú ẹbí kan ká sọ di ajá agbómọ̀lẹ́yìn àpẹẹrẹ àkọ́kọ́ nìyẹn àpẹẹrẹ lẹ́ẹ̀kejì kí Nnamdi Kanu kó di ẹni tíjọba mú wá sílùú Àbújá ṣé ẹ gbàgbé òun la gbẹnusọ fún àwọn ẹ̀yà ẹ̀yà ẹ̀yà alámúlégbè wa ẹ̀yà kejì wa òun ló motivate wọn òun ní liberate wọn. kí wàá níjọba ṣe wọ́n mú wọ́n fi sákóló wọ́n wá kéde olóyè Sunday as what wanted kí lẹ̀ṣẹ̀ tiẹ̀ náà torí pé òun náà jẹ́ agbẹnusọ fáwọn èèyàn kan gbogbo rálì olóyè Sunday ní jáde síta ní ń gbogbo àwọn tí ń dúró sẹ́gbẹ̀ẹ́ ọlá ọlọ́run ọlá olóyè Sunday Igboho ni wọ́n fi ń mí ọ̀lẹ ni majority wọn o ṣùgbọ́n torí pé wọ́n rí làyà wọn fi di lọ́kàn wọn fi balẹ̀ because bí ó bá jẹ́ bẹ́ẹ̀ mélòó nínú wọn ló ti tún jáde. tíjọba bá mú kò sí tí wọ́n folóyè Sunday Igboho ṣe wọ́n kàn tọ́jú ẹ̀ di ẹ̀yìn two thousand and twenty three náà ni. bí ọba wa ní rí bẹ́ẹ̀ olóyè Sunday Igboho mọ nǹkan tí o lè ṣe. ntíjọba àpapọ̀ ò fẹ́ mọ́ ntáwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ò fẹ́ mọ́ ntí àwọn ọ̀tá ìlọsíwájú ò fẹ́ mọ́ ntáwọn ọ̀tá òmìnira ò mọ́ òun náà ni orúkọ tí ń já wọn láyà yẹn Yorùbá nation. àwọn olórí wa àwọn ọ̀jẹ̀lú àwọn jẹgúdújẹrá wọ́n mọ̀ wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní láti kó òlóko ẹrú tá a wà yìí nìyí bọ́tì wọn ò ní ẹ̀fà jẹ́ kó wáyé torí pé ajá tiwọn náà kò torí olówó ẹ̀ ṣọdẹ torí wa kọ́ ni wọ́n ṣe wà níbi tí wọ́n wà ọ̀tá wa ni wọ́n wọ̀nyí ṣọ̀rẹ́ wa. wa election tó wáyé ní twenty nineteen majority èèyàn ní ti ń bínú báyìí lágbájá tá a dìbò fún tó lóun wọ́n padà wá ààrẹ mọ́ o orí ẹ̀gbẹ́síké ó tún fẹ́ padà dé nìsín yóò tún padà dé ẹ̀ tún dìbò fún torí pé gọ̀. torí pé wọ́n mọ̀ wípé nǹkan ṣẹ́ṣẹ̀ṣẹ́ ní jọ oníṣẹ́ bíi tiyín lójú o ò lè ra ẹ̀rí ọkàn mi. mi ò lè ra ọkàn mi tó o bá wá fẹ́ ra ọkàn mi ọ̀ rà lówó tó jọjú yes. so tàwa ló jẹ̀bi nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho tàlàrí báwí lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́ ǹjẹ́ ọ̀nà kan wà tí ìṣẹ̀lẹ̀ yẹn fi máa dáwọ́ dúró ẹ já béèrè lọ́wọ́ ara wa ẹni tá a rí bá wí kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó sùn yẹ̀rẹ̀ láì kífà ẹni ó fi Ṣàngó sun rárá lọ́jẹ̀ bíi kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tí kò sẹ́jọ́ lọ́wọ́ ẹni tó fọmọ fún ọkọ lóru tí ọ̀jẹ́ kílẹ̀ ọmọ mẹ̀kúnnù gangan nìṣòro ara wa. because mo láǹfààní àti sọ fún ọ wípé mẹ̀kúnnù ìlú nílẹ̀ Yorùbá wọn ò ní lọ́kàn pé yà ń jà wọn mo ti mọ̀ tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ sí i. àwọn tó wá wà lókè òkun ni wọ́n á ń wò wá gẹ́gẹ́ bí ẹni tí yà ń jẹ tí wọ́n sì fẹ́ gbọ̀n ya wa dànù. majority wọn náà ló fẹ́ wálé wọ́n ti pẹ́ lájò tí wọ́n wà ọkàn wọn ń falé ṣùgbọ́n wọn mọ̀ pàrà ìlú èbó làwọn báwọn bá dé ta lọ́mọ tí yọ̀ wá kí wọn aráàlú èbó dé o àwọn mọ́mí wá dé o àwọn ọ̀tùkù wá dé o sísá mọ́mí wá dé o. yàtọ̀ sí wàhálà kílẹ̀ bá wa mú bọ̀ táwọn náà ó ti múra rẹ̀ lọ́wọ́ ní tí mo kó jọ ibi tó bá ti kárí dé ni o bí ọba dẹ̀ rí bẹ́ẹ̀ kí n máa lọ sọ́dọ̀ sísá mi lábúlé ó wá rò wípé abúlé sísá òun ó wà lọ́nà ibì kan táwọn ará bí ó dẹran gbà tán bá lọ kí lóa rẹ̀ mọ́lẹ̀ gbé lóa rẹ̀ ńkọ́ wọ́n mọ̀ béèrè ránsọ́ọ̀mù ta ni ọ̀sán hmm, jẹ́ n fìdí gbagbá bíi tí mo wà àwọn yẹn lọ́wọ́ ká lára jàwá tá a wà lé lọ sẹ́mu pẹ́ ìyá ń jẹ́ ìkú bọ̀rọ̀ ẹ wo báwọn wèrè ṣe máa ń dàgbà tó ni ẹni tí ọ̀dẹ̀ ní nǹkan kan lórí ọ̀dẹ̀ kú tú ẹ wèrè ọ̀dẹ̀ darúgbó kò dẹ̀ ní nǹkan gidi jẹ́ o wọ́n sálẹ̀ jẹ ni nítorí lórí àtàn ní jẹ ajẹ́kú oúnjẹ ní jẹ o kò mọ̀ bọ́dà kò mọ̀ bí ọ̀dà o kò láǹfààní àti mumi gidi kò dẹ̀ ní síìkì ìwọ́tọ́ yẹ pé gbogbo ń tọ́ ọ fẹ́ ńlórí ló sì tún máa nítọ́ ṣúgà lóòótọ́ mọ láìsàn aromọléegun lóòótọ́ mọ nírọpárọsẹ̀ ọdẹ lówó láti tọ́jú ara rẹ. ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni wípé bẹ́ẹ̀ ni tá a gbọ́wọ́lé lórí ọ̀bá dìde tí ọ̀bá gbìyànjú àti dìde èèyàn tó gbọ́wọ́lé ni lórí òní gbìyànjú àti pẹsẹ̀ dá o ó dìgbà tẹ́ni ìyá bá ń jẹ bá mọ̀ wípé ìyá ń jẹun kó tó bọ́ kó lóko yá. ìran Yorùbá ń sùn lọ́wọ́ a rí agbẹnusọ wa a rí gẹ́gẹ́ bí ẹni pé ń gbẹnusọ fún wa ni. lára àwọn tí yàyí ń jẹ́ jù ni yọ́ mọ̀ pé àṣejù tí ẹ̀gán pọ̀ jù ẹ̀kíní kan ló ṣe gbá ìkòkò bàbá sásùn. à ń jà nítorí ọjà ọ̀já ni who is that aláriwo. ìní mo fi ní mẹ̀kúnnù gangan níṣòro ara wọn ntọ́wà lọ́kàn majority lónìí ó ní bí two thousand and twenty three bí yóò ṣe sáré dé tí kòkó wọn tí òkèlè wọn kàn lórí. àwọn olóṣèlú ti penetrate already word by word unit by unit, local government by local government. tẹ́ bá lè ṣe báyìí fún mi mo ṣe báyìí fún yín. ìpínlẹ̀ Ọ̀ṣun election máa wáyé ní next year ǹjẹ́ ẹ gbọ́ nǹkan kan ẹ lè gbọ́ kí nìdí tẹ̀ fi lè gbọ́ ìdí ni wípé wọ́n mọ̀ wípé kàmpéènì ẹgbẹgbẹ̀rún ọdún kò gbéga ìdìbò fáwọn owó lẹ́ gbà wọ́n sì ti bá yín tọ́jú owó ìyà ìrandíran yín lẹ̀ tí wọ́n fún yín ńgbà tí election bá dé tán wọ́n promise yín di ìgbà tó bá súnmọ́ tán torí wọ́n mọ̀ pé tẹ́ bá gbà nísìn ẹ̀ nà tán ẹ̀ ń bá tún mú mi wá lọ́la lẹ́tún tẹ̀lé àwọn olóṣèlú òfin tìpátì kúkú mú wa wọ́n ṣiṣẹ́ lórí ọpọlọ wa ní bírèèni wa ni wọ́n ṣiṣẹ́ lé lórí wọ́n dẹ̀ mọ̀jẹ́tọ́ jẹ wa wọ́n dẹ̀ ń lo ìgbésẹ̀ wa wọ́n dẹ̀ ló títí dalẹ́ ni àyàfi bàbá kó lórílẹ̀ nàìjíríà. agbájá ló sì wá pin lọ́wọ́ oníjó yìí àyàngbèmí ti lo dòdò fàyà lójú agbo gbogbo ọ̀nà tá a lè gbà tá a nígbàgbọ́ pa lè gbà ni wọ́n ń dí tí wọ́n ń búlọ́ọ̀kù day in day out. nígbà wọn ti bánu ti Twitter ní Nàìjíríà ǹjẹ́ orí nǹkan kan ṣe sí ǹjẹ́ mìíràn nǹkan kan ṣe sí. àwọn tí ń jà fún òmìnira Yorùbá ǹjọ́ mọ̀ pé wọ́n fojú sọ wọn. So bá wọn lọ bí wọ́n bá wá sa gbogbo wọn sátìmọ́lé tán tí ó wá tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ làwọn tó ti gba kámú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tó wá gba kámú kámú kámú mọ́ làwọn tó ti ń sùn tẹ́lẹ̀ ni wọ́n kúkú wá wá pílò ìrọ̀rí wọ́n wàá fi rọrí wọ́n wàá máa han irun tá a wí ará ilé kẹta ó sì máa gbọ́. ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé agitation Yorùbá kò yẹ kó kú kò sì gbọdọ̀ kú àwọn èèyàn kan nígbàgbọ́ wípé níwọ̀n bá àgbà tí olóyè Sunday Igboho ti sọ̀rọ̀ mọ́ kò sí agitation mọ́ no wọ́n ṣe mistake. ìdí ni pé gbogbo àwọn àlàkalẹ̀ àti ètò tí ń bẹ ńlẹ̀ ìkẹ́kọ̀ọ́ dáwọ́ dúró ara ilé wa lẹ́nu nu àwa náà sì lẹ́sẹ̀ a sì ń lu ẹsẹ̀ tá a lò. wípé wa ti ń lurin láì mọye ìgbà a sì mọ̀ wípé ẹni tí ń pè ọ́ dákẹ́ bó ya etí ó di o. bọ́ba pẹ́ tá a ti ń pariwo sórílẹ̀-èdè United Kingdom wọ́n láwọn ló so wá papọ̀ wọn ò lè yà wá irọ́ ni o igbe ò tí ì tó gbé ni ìgbésẹ̀ ò tí ì tó gbésẹ̀ ni ẹ gbàgbé pé kóòtù tí sòyàwó àtọkọ papọ̀ náà ní padà tí wọ́n ká ni sóòsì ìwọ ọkọ sóòsì fẹ́ mọ̀ fẹ́ yàwó rẹ rírọ́ o mi ò fẹ́ máa lágbèrè ni ìwọ ìyàwó sóòtún fẹ́ ọkọ rẹ padà rírọ́ o ta ni òfò lórí ibú kò ní fowó oúnjẹ ilẹ̀ nulẹ̀ ó sì lòlú ààrẹ ìságbèrè sísọ ni máa ń sọ mi káàkiri ètò àkásà ilé ẹjọ́ sì tú wọn ká tó títú la tún káyọ̀ ìwọ ọkọ màá mú iye báyìí lọ fún ọ owó oúnjẹ ń wọ ìyàwó tọkọ rẹ bá ti pọ̀ òun ó rí àwọn ọmọ rẹ jẹ́ kó máa rí wọn. irọ́ ni pé àwọn tó so wá papọ̀ wọn ò lè já wa o wọ́n lè tú wa ká tabamọ̀ntì prayer, lórí wọn wọ́n tú wa káfa àjọ United Nations wọ́n ń dúró dè wá International Criminal Court wọ́n acknowledge proposal àti lẹ́tà àwọn aṣíwájú wa that means wọ́n ń gbọ́ wa wọ́n dẹ̀ ní àwọn máa respond. respond lele tó túmọ̀ sí wípé a lè sinmi rally for now a back off pẹ̀lú Yorùbá nation. ṣùgbọ́n kí lọ́nà àbáyọ fòlóyè Sunday Igboho ẹ má bínú o mo fẹ́ gbà pé tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ẹ lọ́nà àbáyọ ẹ sẹ́ǹdì ẹ̀ sẹ́mi àkàndá gẹ́gẹ́ bíi text message lórí whatsapp mi ẹ mọ̀nà tá a lè rìn ẹ mọ̀ gbèsè tá a lè gbé because ọ̀jọ̀gbọ́n pọ̀ nínú yín ntọ́mẹ̀rù yorùbá bà mí òun ni wípé beside every problem there must be a solution problem tí ó bá ti ní solution kì í ṣe problem mọ́ ẹ̀fún ló kọ́ mi dọ̀sí mi pé tí nǹkan bá rí báyìí àwọn agbẹjọ́rò wa ò ní ìgbésẹ̀ tí wọ́n lè gbé táwọn lè di kéfìlè kò ní àtìmọ́lé ibi tí wọ́n wà yẹn dọ̀sí mi pé àwọn ọ̀jọ̀gbọ́n wa àwọn professors àwọn psychologists wọn ò wá tí ì define tàbí wọn ò lè define strategies tó máa jẹ́ ọ̀nà àbáyọ fọlọ́yè Sunday Igboho ní condition tó wà yìí kí ni ìṣòro wa majority agbẹjọ́rò tó dáńtọ́ tí wọ́n lámì tí wọ́n lápa wọn ò sí lẹ́yìn wa torí wọn ò sí fún wa ìṣòro èlò lá wọn àkọ́kọ́ ìṣòro ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn ìjọba tá a fẹ́ tá a lòdì sí i àwọn ọlọ́jẹ̀ ló wa àwọn lórówó ńlá san fún wọn àwọn gangan ní lò wọ́n so wọn ò ní bá wa dá sí i gbogbo àwọn psychologist yìí àwọn professors yìí àwọn tí ń rẹwà jẹ náà ni wọ́n fún ní strategies ọ̀nà láti tún máa rẹwà jẹ táyé òfin dọ̀run ẹ ti rí i pé agbájá kan lọ́wọ́ oníjó àyàngbèmí ti lo dòdó fàya lójú agbo. àkàndá onílọ́jọ́ kejìdínlógún oṣù keje ọdún two thousand and twenty-one ṣé ẹ gbàgbé pé ọjọ́ kínní ni wọ́n mú lédìké omíyalé Taiwo, àtàwọn tó kù àwọn méjìlá wọn kó látìgbà náà wọn ò tí ì rẹ́bí ẹbí ò tí ì rí wọn lọ́ọ̀yà ò tí ì fojú kàn wọ́n pòsíṣàn tí wọ́n wà àmọ́ ó lèmi àkàndá fi sọ lórí ètò tí mo ṣe kọjá lọ wípé báládì ọ̀bá sí ń lé ọmọ wọn ní jogún ẹbu kì í ṣe pé táládì bá kú kò sí nílé báládì ò sí nílé ọmọ wọn ní yóò jogún ẹbu. gbogbo wọn pátápátá gbogbo àwọn ọkùnrin yẹn ni wọ́n lọ́mọ ńlé níyàwó ńlé ni wọ́n ní òbí ìyá àti bàbá èyí tó jóbìnrin láàrin wọn ọlọ́mọ lọ́kọ níyà àti bàbá ńbẹ mo ti sọ wípé ṣé ẹ gbàgbé pé breadwinner family oníkálukú wọn ni wọ́n kíṣẹ̀lẹ̀ yóò tó ṣẹlẹ̀ wọ́n ti wá kó wọn papá mọ́ra látọjọ́ bíi méjìdínlógún sẹ́yìn àkọ́kọ́ ni pé iṣẹ́ wọn ti kọ́kọ́ paralyze ẹlẹ́ẹ̀kejì ìyàwó ọmọ òbí iṣẹ́ tiwọn náà ti wà stake gbogbo nǹkan dẹ̀ ní gbọ́ pé kò sóòkan lé ebi ọmọ pé pọ́ọ̀kan ò sí ń lé bójúmọ́ bá ti mú ibi a máa parin. àwọn náà wà lórí ìsáré sókè sáré sódò torí pé kọ̀ọ̀kan ni ọ̀jẹ́ kọ́ ọmọ bó ṣe rí lára wọn. torí pé kọ̀ọ̀kan mi lọ́jẹ́ kó mi ó dùn kí n mọ wá sọ̀rọ̀ lórí ẹ̀rọ agbagbe bọ́mọ mi gangan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lè máa sọ kankan náà o ṣùgbọ́n kò ní dàbí. kí wàá láṣẹ á fira wa sí ipò tí wọ́n wà pé tó bá jẹ́ ìmí ńkọ́ báwo làwọn ẹbí wọn ni wọ́n ṣe máa gbé ìgbé ayé kí wọ́n tó padà dé àwa mọ̀ pé wọ́n ń bọ̀ ń táwa ń fẹ́ ni pé kọ́ mọ̀ pé jù ṣùgbọ́n kó tó dijọ́ tí wọ́n padà dé bọ́yọ̀ lani o bọ́yọ̀ tún lani bóyá jọ́ mẹ́rin ni o a fẹ́ gbìyànjú bó o lẹ bí wọ́n ṣe ń jẹ bó o lẹ bí wọ́n ṣe mú tàbí àwọn ọ̀nà wo la lè gbà ràn ẹbí wọn lọ́wọ́ ìrìn àjò ìlú Àbújá kì í ṣèrìn ká láàárọ̀ ká lálẹ́ majority nínú wọn náà ni yóò máa sáré sókè sáré sódò àbí ká gba lọ́ọ̀yà míì ni àbí lọ́ọ̀yà tá a tí wọ́n gbà ní òṣè kínní àbí torí pé kò rí wa ni àbí kínní kan ni kí ló yẹ ká ṣe kí la fẹ́ bá wọn rà all those things. ẹni mo fi ní bọ́ bá wù ọ́ tó fẹ́ náwó sí wọn tó o nígbàgbọ́ nínú àkàndọ̀rọ̀ Awíkonko mo ní líǹkì sí ọ̀pọ̀ wọn bẹ́ẹ̀ ni tó o fẹ́ náwó sí wọn já sọ̀rọ̀ lẹ́yìn ètò lórí WhatsApp. tọ́dẹ̀ nígbàgbọ́ wípé mi àkàndọ̀rọ̀ Awíkonko yóò fi jíṣẹ́ fún wọn torí mi ò kí ń mú tí ò ṣe tèmi mọ́ mi mọ́ tèmi. tí n bá nílò ìrànlọ́wọ́ fúnra mi n ó béèrè ẹni tí yóò ṣe ni yóò ṣe ẹni tí ò ní ṣe ò ní ṣe é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 kọkàn kílíkì lórí subscribe button ni kò sẹ́ni tí yọ̀jáwó rẹ kò dẹ̀ ní dátà rẹ kú o.